وقال أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. náà ọdá ọjọ́ fún ọlọ́ àtọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ̀ fún àmìlò Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tí ó ti wá ní mùsùlùmí òdodo ọmọlẹ́yìn àmìlò Muhammad sallallahu alaihi wasallam àbẹ̀lọ́ ìjọ tó kálukú wọ́n tó padà sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ ká padà mùsùlùmí òdodo gbogbo àpàdà sí ibi tí wọ́n dé báyìí tí yóò fi àti kékeré tí ó lè ń ṣe tọ́lọ́mù wọ́n mú mi fún tẹ̀lẹ́tẹ̀lẹ́ kọ̀ọ̀kan. náà kí àfẹ́sẹ̀ náà kọ̀kọ́ já lẹ́tà máa fẹ́ ká lọ sínú agbára sáníkà ti sọ̀rọ̀ mọ́nù hùmù lùgbùrọ̀bà mọ́nù hùmù lùgbùrọ̀bà àwọn wò là ń pè ní àlùgbùrọ̀bà alùbùrọ̀bá kẹ́mọ̀ yìí ó jẹ́ bí lúra ní èdè lárúbáwá tàbí jẹ́ gẹ̀rí tàbá sọ wípé gẹ̀rí lúra rẹ̀ òun ní ọmọ jẹ́ sí ni o bùrọ̀bá tó bá dẹ́ pèrè gẹ̀rí ìtumọ̀ ní wípé àjèjì àlejò tàbá sọ wípé alùbùrọ̀bá àti àwọn àlejò àwọn àjèjì tí wọ́n èso nílùú tí wọ́n èso nílé tí wọ́n ọ̀nà nípa àwùjọ tí wọ́n wà dáadáa tí wọ́n ọ̀gbọ́dọ̀ fara balẹ̀ sí àwùjọ yẹn bí ẹni wípé ní ilé wọn òun ni wọ́n ṣe kí ni òun ni wọ́n wà gbogbo àbí náà bí ó ní ẹ̀rí bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ẹ wà ayé ẹ máa gbélé ayé bí àlejò bí àjèjì òun ni kẹ́ẹ̀tì máa ṣe nílé ayé tàbẹ́ni tó fẹ́ dá ọ̀nà kọjá pápádà èèyàn kẹ́ẹ̀ kọjá ó fẹ́ kọjá lójú títì àrùkọ́lù ẹ̀mí ò gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ dúró pẹ̀lú gbogbo ara lórí títì yọ ọ̀tàrí kọjá tí ò sọ wípé kí ni òun ti débi tó òun lọ bí wọ́n ti jẹ́ káwa ní òrùlé ayé nìyẹn kì í ṣe pé yọ̀wá rò wípé ojú títì náà mo kú wà mo ti débi tí mo ń lọ ni wọ́n bá jókòó ká mi àádìsẹ́gbẹ́ tó bá ṣe báyìí ìpàtí ọ̀pọ̀ yóò pọ̀ ọ̀kadà lè gbà mọ́tò lè tẹ̀kọ́ lórí oríṣiríṣi nǹkan aburú ló lè tẹ̀lé sí i náà tọ́bọ́ wọ́n sọ̀rọ̀ àlùjọ̀rọ̀bá stranger àwọn àlejò àwọn tó dá sí wípé tí wọ́n dá yàtọ̀ tààbá wà àdífẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àbáyé náà wà wíyá àdífẹ́ umar bin al-khattab lọ́bí ọlọ́run ara rẹ̀ nígbà tí umar tó fẹ́ sọ̀làyé àdífẹ́ jìbìrì torí pé nù kọ́tàmọ̀ ní wípé ẹ bá jẹ́ àlejò a sì máa rí àwọn tí ó ti kálára àlejò táàbù àbúlé ìkéé súnlé ó kò mọ́gbà sí ìph òun lára ẹnì kan ó débi ní ìsìn kọ́ lọ́ máa sọ lẹ́gbẹ̀ẹ́ nígbà yìí níbi gbẹ́gbẹ́rẹ́ àwọn fúláwà kọlọ máa sọ bẹ́ẹ̀ ààbò pé eléyìí èdè tó ní o kìí ṣe ẹ̀tọ́ máa ń gbàrú mẹ́rin gbèsè bẹ́ẹ̀ wá máa tọ̀ sí àlejò lélẹ̀ àtìkáyọ̀ kẹ́lẹ́sì kọ́kẹ́ ṣe ẹ̀ṣẹ́ ibi tí a tó bá yẹ̀ ṣe síbẹ̀ ààbò tó mọ̀ sí ká bá jẹ́ arìnrìn tó jẹ́ àlejò kan a máa ń ráwọn àpẹẹrẹ kan lára ẹ̀ tó a bá wọ́n sọ̀rọ̀ pé kéèyàn náà ò jẹ́ kí làwọn ń ta àgbàlérò kí ni ìtumọ̀ rẹ̀ eléyìí làwọn kan tá a fẹ́ gbé nínú àwọn orúkọ mẹ́fà ọjọ́ mélòó ìsọ́nà ìpínlẹ̀ tó dá sí pé àwọn tí wọ́n bá di òdodo mú gẹ́gẹ́ bó ṣe wà nínú Al-Qur'an àti súnà anábìwà Muhammad sallallahu alaihi wasallam àwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn tó pàtàkì sí àwọn tí wọn ọ̀fẹ́ tó dá sí pé nígbà tí wọ́n bá kúrò láyé wọ́n jẹ̀ka nínú sàárè tí wọ́n di tọ́lọ́run mú tí wọ́n di tàbílùwà Muhammad sallallahu alaihi àwọn àbá àlọ́ ọkọ̀ mẹ́fà òun náà wọn wọ́n sì yọ àwọn orúkọ yìí láti mú àwọn ẹ̀rí tó odidi tíra kan bẹ tó jẹ́ sí pé àtúntò tíra yẹn ó yìí wọ́n sì mú ẹ̀rí wá sọ́kọ̀ yálà láti àbí láti àti àwọn àfáà àwọn marishan látọ̀dọ̀ àwọn tí wọ́n àwọn tàbí àbáwọn tó pẹ̀lú àwọn tàbí kí làwọn orúkọ mẹ́ta táwọn sọ yìí òun náà ló ń kọ àwọn tán bá dìrọ̀ mọ́ Islam àti sunna ó kọ alákọ̀ọ́kọ́ nínú ọkọ̀ tí wọ́n máa ń pè wọ́n wọ́n máa ń pè wọ́n ní ahlu sunnati wal jamaa ahlu sunnati wal jamaa àtẹ́ńtọ́ bá dìrọ̀ mọ́ Islam ní bọ́lọ̀ ń ṣe fẹ́ tí ọ̀fẹ́ máa tó mú nǹkan mìíràn Islam sí ìtara Islam ó kọ alákọ̀ọ́kọ́ tí wọ́n máa ń pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ ní alùsùnmọ́tì wàlùdàmà ìyẹn ló kọ tó kọ́ fúláṣì àti àwọn tí wọ́n dìrọ̀ mọ́ ìlànà anábìwà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n sì dùn lórí òdodo àlùjàmọ́ àbẹ̀yẹn máa ń wá fákọ̀lá àti wọ́n dúró lórí òdodo àwọn tí wọ́n dìrọ̀ mọ́dodo ọlọ́run tó wà ní kùránì wọ́n dìrọ̀ mọ́ súnà nẹ́lùwà Muhammad sallallahu alaihi gẹ́gẹ́ bá àwọn kàbí ẹ̀ ṣe kí ni o bí wọ́n ti gbọ́ yé tí wọ́n sálàyé ẹ̀ fún wa orúkọ alákọ̀ọ́kọ́ tó máa ń pè wọ́n ẹlẹ́ẹ̀kejì á máa pè wọ́n ní hadith wal

ele nke wá lọ́sọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam yẹn jẹ́ kí mọ́mọ́ Ahmad bin Hanbal rahimahullah kí wọ́n máa sọ mọ́rọ̀ kan wípé máa ń rọ́jà àdìsá nàbí sallallahu alaihi wa sallam fàwọ́ aláṣàfà aláka ẹni tí wọ́n bá mú ọ̀rọ̀ na náà fi hàn pé sọ ọba dùn sọ àdìsí mi ìmọ̀ràn orí afárá ìparun òun ló tàn wá ó ń tàn tí ọ̀rọ̀ sọ́ra yọ ọ̀parẹ́ láìsẹ̀ tẹ́ ẹ rántí ọ̀kan nínú àwọn tọ́ba nàbí sọ́lọ́ lọ́wọ́ àlọ́ sọ́lá ìṣẹ̀mí ayé nínú láwùjọ lónìí pàápàá wa tá a bá díẹ̀ òun ni ká máa fọwọ́ òun ní àkọlù kọ́pílẹ́rì fámìlì wọn ọwọ́ amú ọwọ́ ọ̀tún ó fi buhari ọwọ́ òsì ó fi jẹmọ́nà ọwọ́ ọ̀tún òdò ọwọ́ òsì ẹran kí ni gbogbo ránú ilé yẹn arákùnrin kan náà fọwọ́ òsì jọ láyà ànábì ala Muhammad sallallahu alaihi wasallam ànábì ló kú bí ẹ̀mí níka àdìjẹ wọn ni ìyá ọwọ́ afọwọ́ ọ̀tún wà àtọ̀tẹ̀ ní olè fàmọ́nà náà na ìṣìbò kìí ṣe kee yàn n'i rẹ arrogant kẹ́mi èèyàn ga títọ́ náà òun ní bẹ́lá rẹ nínú ìgbó fọwọ́ ọ̀tún jẹun ẹnu táwọn sọ̀rọ̀ sàrà sọ̀rọ̀ yẹn wọ́n ní tóbi kò lè fa ọwọ́ rẹ̀ sí ìrọ̀lú ju ẹ̀sẹ̀ kò lè padà gbé ọwọ́ yẹn lọ látara kẹ́mi rẹ̀ ga síkí ni o ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lábìsì tó fẹsẹ̀ rinlẹ̀ tó sì dá sí pé báwọn kálà bí wọ́n ṣe lo àdìsì òun náà la fàlàyé ẹ̀sùn tán lọ́wọ́ aṣọ rọ́bì fún àdìsì yẹn ó ń tàn fẹ́ parẹ́ nínú kọ́lọ́mọ́jà parẹ́ kí ló jẹ́ kí mọ́làyé wa ni wípé ẹlòmíì lè mú àdìsì wa fún wa àdìsì yẹn dẹ̀ làwọn àti àlóòtọ́ ṣùgbọ́n báwọn àfa àti lò òun kọ́ lòun lò òun lọ lò pẹ̀lú fẹ́ẹ́nu rẹ̀ ilé eléyìí kan sọ a rí àdìsì tó fẹsẹ̀ rinlẹ̀ táàsì náà tí àdíìsì ní tó ń tọ́ka síre láwọn aṣọ́rọ́ bì fún ilé ẹni bẹ́ẹ̀ ó súnmọ́ kò parẹ́ nìyẹn ọlọ́mọdé àjẹ́ kan lórí àwọn ìrẹ́ ó pẹ́ lẹ́ẹ̀kì tán àfa nìyẹn alul hadith wal asar ó pẹ́ lẹ́ẹ̀kẹta òun náà ni alifirikọ́tù nàìjíríà alifirikọ́tù nàìjíríà àwọn ikọ̀ tí ó là the same sect ikọ̀ tí ó là tọ́ba ọlọ́run tàbí ókọ tó tún jọrí ìyẹn ni àfọ́ ìfáfúlù mọ̀nsúrọ̀ méjèèjì ẹ̀yọ kan náà ni àlùfíríkọ́tù náà bíyá àwọn àfọ́ ìfáfú àlùmọ̀nsúrọ̀ àwọn ikọ̀ tààràn pé tí wọ́n rà náà pé ọlọ́run látara tí wọ́n dìrọ̀ mọ̀ kúrò ní àtúnṣe náà ó sọ ẹlẹ́ẹ̀kẹrin táwọn àbá àmọ́ ń pè wọ́n ni àtàwádùn àárọ̀ ó sọ ẹlẹ́ẹ̀kẹrin ó kọ̀ fúlà to the command àrùkọ tó lè máa ń pa àwọn tó bá dúró mọ́kúrà ní àti súnmọ́ ni àsàwádú àrùn àgbáríjọ tí wọ́n dúró lórí òdodo àgbáríjọ dúdú tí wọ́n kóra wọn jọ lórí kéde o lórí òdodo wọn bá àmọ́dún méjì mẹ́ta lọ orí òdodo ni wọ́n kóra wọn jọ lórí ókò ẹlẹ́ẹ̀kẹ́ nìyẹn ókò ẹlẹ́ẹ̀karùn àwọn àfáà náà kò wọ́n ní asalafijun asalafijun àwọn tí wọ́n dúró lórí ìlànà àwọn sálàfù mọ́nì umu sálà àlùbùrọ̀bá là ń sàlàyé lọ o ṣùgbọ́n ká lè gbọ́ yé láti lọ mú láti di àti lọ mú yìí tá a bá sọ̀rọ̀ àwọn oníjẹ sálà ọ̀gá sálà ṣùgbọ́n níbi wa Muhammad sallallahu alaihi wasallam tá a bá ti wá mú ànábì tán bẹ̀rẹ̀ látòrí àbúbákiri tí è lórí àwọn tàbí ànábì àwọn tó tó tó lọ́dọ̀ àwọn tó tó tó lọ́dọ̀ àwọn olóyìn tí sẹ́ńtúrì kẹta ṣe kí o tó fi parí àwọn tí wọ́n wáyé nínú àwọn àfẹ́ẹ̀sìn ní ọgọ́rùn ọdún bí four three hundred years àwọn yẹn làwọn àfa àgbáyé ló pẹ̀lú sálà ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ náà tó ti àwọn aṣáájú àwọn afáàn sẹ́ẹ̀mì nínú dáadáa káàmì sálà fàǹlàmù irú ẹni bẹ́ẹ̀ náà ti di o ó ti di aṣíwájú lórí fún ṣùgbọ́n ìpìlẹ̀ àwọn sálàsì gangan nípa ní o anábìwà Muhammad sallallahu alaihi àwọn tí wọ́n kéwú dàrẹ́ àtàwọn àtàwọn tó tó tẹ̀lé wọn nínú àwọn sákẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn tó kẹ́kọ̀ọ́ kí ló jẹ́ tá a bá wo ọkọ̀ yìí àbí kí n sọ wípé sáwọn ń sọ yìí àwọn ń gbé lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ni èyí tó wá sì kẹfà alùgbòròbá ẹlẹ́kẹfà ni alùgbòròbá àwọn àlejò àwọn àjòjì táà bá wọ́n kọ́ mẹ́fẹ́ ẹ̀fà yìí kèé ọlọ́run ní dírẹ́sì nínú táìsì torí pé lónìí ọ̀rọ̀ táìsì ó ti di táwọn mùsùlùmí fi ń dá wàhálà alẹ́ inú ìgboro wọ́n fi ń dá wàhálà alẹ́ láàrin kódà ó ti ti dórí íńtánẹ́ẹ̀tì wà láì táwọn èèyàn ọmọ wàhálà lórí Facebook lórí WhatsApp lórí àwọn social network táwọn èèyàn máa fa wàhálà gan èèyàn tí ó kọ èèyàn lè tẹ̀lé ní tọ́ba wù ní tó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run òun ni pé sóun ṣe nǹkan tó ọfẹ́ náà kílèmù rẹ̀ yẹn torí pálọ̀ ní ìlú èmi yóò òun tó gbogbo ẹni tọ́ba ti lè yàtọ̀ sóhun àbátọ̀ yìí òun àbúrò rí òun kìí di sálábí a sọ pé ọ̀kan nínú ọkọ̀ mẹ́fà ọ̀kan nínú ọkọ̀ mélòó nínú ọkọ̀ mẹ́fà gbogbo ọkọ̀ ìfìdè káwọ̀ wò dáadáa kìí ṣe kọ́lọ̀ ló sọ kalẹ̀ dàrẹ́ kìí ṣe káwọ̀ ní sọ́lọ̀ wà lọ sọ́lá ló sọ kalẹ̀ nínú àbí ìsìnbà àwọn àbẹ́ẹ̀sìn lẹ́yìn ìgbà táwọn ní sọ́lọ̀ wà lọ sọ́lá ń sọ lọ tán láti bá àlè máa mọ àwọn tó dúró lórí òdodo nígbà tí wàhálà firak wàhálà àwọn tẹ̀ tó ń sọ̀rọ̀ ní Islam táwọn kan sọ pé ẹ bá tẹ̀lé kékeré ni bí àwọn kàwárì táwọn kan sọ wípé àwọn ò ní ìpè ní kékeré àwọn ò ní ìpè ní mùsùlùmí mọ́ńsílá tó bẹ́ẹ̀ ní mọ̀nsílá bẹ́ẹ̀ bí àwọn mọ̀nsílá táwọn ní ọ̀sọ̀ wípé alìmọ́nù kọ́ọ̀lù pásọ̀ ládàkọ́là lè lámẹ́lì sí i àwọn ní ọ̀dọ̀ tó darí sí jẹ́ ìmọ́ni ọ̀rọ̀ ẹnu lásán ni iṣẹ́ tó o ṣe ò nítumọ̀ àwọn àdàdálẹ̀ wa wọ mẹ́sìn ibẹ̀ làwọn àfáà ti wá ṣègbìyànjú pé bóun láàṣọ máa dára wa mọ̀ àwa tá a bá dúró lórí èlòlò bọ́ọ̀lù ṣẹfẹ́ àti o bá ti lọ Muhammad ibẹ̀ ṣe láti inú Quran àtàwọn àwọn tó bá dúró ká máa pè wọ́n ló kọ báyìí ká máa pè wọ́n ló kọ báyìí ṣùgbọ́n ọkọ̀ tó kò mú ọkọ̀ ìsínú òun ni àálù sunnati wal jamaa lónìí wọ́n rẹ̀ tí kálukú ti di pé kálukú kílèmù táìsì àwọn ọ̀rọ̀ àmọ́ sọ báwọn èèyàn pé nítorí o kílèmù ìtọ́ pàtàkì lọ́dọ̀ tiwa gẹ́gẹ́ bí wọ́n sọ́ọ́lẹ̀ àlùfẹ́ ní ìgbésọ nínú ọ̀kan náà fúnra wọn kéèyàn tẹ̀lé àwọn sálàsì gangan ní sọ pàtàkì kì í ṣe kéèyàn máa kílèmù ọkọ̀

tẹ́ rí àdíìsì eléyìí tó wáyé lórí àwọn bùrọ̀bá àdíìsì yẹn pọ̀ púpọ̀ oníranran àwọn sàábé ni wọ́n gbà wá látọ̀dọ̀ ànábìwá Muhammad sallallahu alaihi àwọn àfẹ́ẹ̀sìn táwọn náà sì gbọ́ àwọn àdíìsì yìí lẹ̀ wọ́n pọ̀ àákẹ́sọ díẹ̀ nínú àwọn tó dájú pé nínú àwọn sàbẹ tí wọ́n gba àdìsí wa lórí àlùkò àwọn àjòjì àwọn tọ́wọ́ ẹ̀sìn wọn tọ́ pàtàkì sí àwọn tí wọ́n ń gbé ni wọ́n sá kúrò níbi ìbàjẹ́ àwọn tí wọ́n dúró ti tọ́lọ́run lójijì nínú àwọn sàbẹ tẹ́gbà àdìsí yìí wa alákọ̀ọ́kọ́ ni wọ́n ní Abu Huraira rọ̀bíyà lọ́wọ́ sàálà àyè àdìsí ìmáàmù mùsùlùmù gbà wá bákan náà ìmáàmù ahmed àwọn náà gbà wá àfọwọ́ àbúyá alá wọ́n gbà wá ipò mẹ́já wọ́n gbà wá àwọn míì nínú àwọn tàbí tí gba àdúgbò yìí wá abdullahi sọ̀rọ̀ ọwọ́ àná wa gẹ́gẹ́ bá tẹ̀lé ìwáyà àti ẹ̀ nínú mọ́tọ́bù náà àpọ̀ àfọwọ́ adáàrí nínú súnmọ́nù wọn àwọn náà gbà wá ìmáàmù ìlú mẹ́já gbà wá àfọwà tìrìmìtì wọ́n gbà wá alhassid albazda wọ́n gbà wá àfọwà tọ̀bùránì nínú mọ́nìjábọ̀lù kẹ̀lí wọ́n gbà wá bákan náà àfọwà ibn abi shayba nínú mùsọ́nà ibn abi shayba wọn àwọn àṣekínú wọn gbà ní ìlú náà sàbí pàtàkì sáàbù fún àbíwá kan sáàbù bọ́ọ̀lù àbíwá kan tó jẹ́ ọ̀kan nínú àwọn àlàáṣáwọ́tù àlùmọ̀báṣà nígbà bìbí jáde ọ̀kan nínú àwọn mẹ́wàá tí wọ́n gba ìyá ìgbà náà látàyé báàbù náà bí wà kọ́ òun náà gbà wá ìwáyà ọ̀kẹ́ ọ̀n bẹ̀rẹ̀ nínú àlùbọ̀dá bákan náà fún àwọn àbúyá ńlá àwọn náà gba báàbù náà bí wà kọ́ òun wa. àbọ̀ wa náà ọmọ náà ní àwọn náà gba àbí ìdìbò ọba àwọn ọmọ wa gẹ́gẹ́ bá wọn fún àbí ìdìbò ọba sọ̀rọ̀ wa ní àti ẹ̀rẹ̀ ọ̀sẹ̀ fọ́ọ̀lẹ̀ àbọ̀ wa sáà àwọn náà gba àdìsí wa àbọ̀wọ̀ ẹ̀dùn àbá ó wà náà ọ̀sà tó gbà Al-Ha ó wà náà wọn tí ó gba àdìsí yẹn wa àtàwọn míì nínú àwọn sàdé anábìwa Muhammad sọ̀rọ̀ wọn àwọn kẹ̀sí wà náà wọn àtàwọn kí wọ́n á àdìsí kí ni àdìsí tẹ́lá ti náà ànábì sallallahu alaihi wasallam ó ti jẹ́ ká gbọ́ yé àwọn owó gangan ní àjèjì tá a sọ àwọn owó làwọn tó dún ní máa ẹ̀sìn ọlọ́run lódodo àwọn owó làwọn tó já sí wípé wọ́n á jèrè títí wọ́n ti dáa kọ́lọ̀ jájẹ́ kan náà wọn ẹjẹ́ amúlátòrí àdìsí àkúrẹ́rà eré tó wà nínú sọ̀rọ̀ muslim àti two hundred and eight ìmọ̀ muslim wọ́n gbà wá gẹ́gẹ́ bí sọ̀rọ̀ ìwà ìyàwó rẹ̀ rà àti àdébì sọ̀rọ̀ náà lọ sọ́la ó ní bàbá ìsìláàmù kọ̀rí bá wà sáyà òòlù kọ̀rí ìgbà sáwọn bàbá pàtó ìbá nílùú gbogbo ó lábẹ́ bí sọ̀rọ̀ náà lọ sọ́la ó ní ìsìláàmù bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ àjòjì ẹ̀sìn tó dá sí wípé ó sàjòjì táwọn èèyàn bí ìsìláàmù tó wá bẹ̀rẹ̀ yóò tún padà di àjòjì tó bá ṣùgbọ́n o pàtú bá nílùú gbọ́rọ̀bá oríire ìdùnnú ayọ̀ èrè ìjẹ tó pọ̀ kó máa bẹ fún àlùgbọ̀rọ̀bá àwọn tán bá di àjèjì níjọ́ náà lọ kí tí wọ́n máa dá ká tó máa ka àwọn ìwàyà sí ẹjẹ́ akọ́kọ́ àlàyé àlàyé táwọn àpá àṣe lórí àbíkì nígbà àwọn àbáà bọ́lá yà bí ìsìn òun iṣẹ́ ìsìnkú bá rọ̀ṣọ́nà lọ́wọ́ sàálà bàbá sọ́lá yà bí ìsìn nínú ọ̀kan nínú àwọn fàtàwà wọn nígbà tí wọ́n bí wọ́n lórí àdíjì yìí gẹ̀gẹ̀ wọ́n tẹ̀ fún ní àlàyé tó pọ̀ nínú àwọn àlàyé eléyìí tí wọ́n fún àdíjì yìí bàbá ń jẹ́ fún yé nípa wípé tẹ́rí ìsìláàmù wọ́n ní pàlú ìsìláàmù bàdà kọ̀lí ìlànà ìjọrí ìbànú ìmọ̀ kàkà làmúyúbìn bí ìlànà kọ̀lí wọ́n nígbà tí ìsìláàmù kọ́ bẹ̀rẹ̀ bàbá ẹ̀kọ́ bá ti gbẹ̀gbẹ̀ bọ́ fa ọ̀rọ̀ yẹn o wọ́n ní sọ nígbà tí ìsìláàmù bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ níbi mẹ́ta èèyàn díẹ̀ èèyàn péréte àjòjì àwọn ọmọ ìsìláàmù nígbà táwọn ìwà bẹ̀rẹ̀ ti ní ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wà á sọ́rọ̀ lọ sọ́kì ààrẹ dúdú wà ààrẹ dúdú bí i àtọ́wọ̀ láàrin ọ̀sánlá wà àbọ́dù wà àbọ́wọ̀ àbáwò na islam tẹ́ nígbà sí islam kọ́ bẹ̀rẹ̀ èèyàn márùn lọ bẹ̀rẹ̀ islam jẹ́mọ́ èèyàn èèyàn márùn àwọn ànàbí sì sọ́lọ̀ wà àlùwà sọ́lọ̀ ànàbí fúnra rẹ̀ gẹ́gẹ́ òun nàmbà wà. nàmbà tù ìyàwó rẹ̀ Khadija nínú àwọn obìnrin wọ́n ti lélò ní. àlíjù bọ́lá àbí bọ́ọ̀lì tó jẹ́ ọmọ kékeré tọ́jọ́ ọmọ ọ̀kù tọ́nà bí sọ́lọ̀ wà àlùwà sọ́lọ̀ tó ń gbọ́dọ̀ àrẹ́bí wọ́n ti bẹ̀rẹ̀ ìsìlámù wọ́n ti lélò ní. Zaidu bọ́lù Haritha Zaidu bọ́lù Haritha ìyẹn jẹ́ ọmọ ọ̀dọ̀ yàrá wa kàdíjá ti yọ̀ǹda zaidi bùnú àríkà fánà lànàbí kẹfọ́ fọ́nà ń pèrè zaidi bùnú Muhammad pé ọmọ àmọ́bí fọ́nà ó tó wá kọ ìmọ̀ mú ọrin tí èso bàbá ẹni ní bàbá àbí ìmọ̀ mú èso ẹni lọ́mọ kọ́nà ó tó sọ́rọ́ àzá tọ́tọ́ pẹ̀lú náà àwọn márùn táwọn àpò onífàn tọ́nà bẹ̀rẹ̀ ìsìlámù ni ẹjọ́ kí lèèyàn márùn fẹ́ ṣe ní gbogbo ayé àwọn márùn wá rè wọ́n wá di àjòjì àwọn ìyá àmọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ kàwọn eléyìí ṣe kí ni ó tó yàtọ̀ bàbá ecovas ọlọ́ọ̀bá ń lọ́rùn sí wọn bàbá ní wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá wọ́n wá gbógun ti Islam wọ́n gbógun ti àwọn mùsùlùmí àti ẹ̀wọ̀n bá àwọn péréte nínú àwọn tí wọ́n ń ṣe Islam yẹn torí wípé gbogbo sí ìsìláàmù lọ wọ́n ń tẹ́sẹ̀ ké ní ooru ẹ̀sìn tó yàtọ̀ ẹ̀sìn tí ọ̀dọ́ náà tí wọ́n ti mọ̀ ṣùgbọ́n àwọn ọlọ́ nígbà tó ti rí bí àwọn ìsìláàmù wọ́n dúró déédéé látara dídúró déédéé wọn ọ̀pọ̀lọpọ̀ ìlú wọn ní ìsìláàmù ṣùgbọ́n tó wọn ní ìsìláàmù bàbá máa wọn kà á lọ wọ́n látara wọ́n fara ní àwọn pàdé wọ́n sì yà jẹ wọ́n ara tó wá padà ṣẹlẹ̀ òun ní pé àwọn èèyàn yìí túmọ̀ ń yìí àti ìlànà mọ̀ wà máa wù sọ́nà rẹ̀ ó láti ní òun mọ́ta wọ́n ti yẹ̀ sí ìlú bàbá káwá lé tí wọ́n lọ nígbà tó fẹ́ ó mọ́ta bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó lè sìn ma fọ́nà nínú àtàdà àwọn tó lágbára nínú àwọn tàbí rẹ̀ náà àwọn náà tẹ̀lé wàkánà bọ̀rí ìgbà àìsàn hátà àkàtọ̀ àlùkù sí ìmẹ̀dínà sí ìwàfíìgbà fúyà ti ràn sọ àmọ́bí sí wà lájú ibi tẹ́ èdè tọ́kọ́ lọ sí mẹ̀dínà àjèjì àmọ́bí àtàwọn àkọ́wà ọ̀dẹ̀ tó torí mọ̀ mọ́ wà níbi àwọn àmì ìdíyẹ ti gẹ̀gẹ̀ tó sàlàyé alùpùpùrọ̀bà ṣùgbọ́n akọ́ sàlàyé kí èsì máa bá dà ìsìlámù wọlé yẹn nígbà tó wá di wípé àdébí sọ́lọ̀ láàrọ̀ sọ́là ó lọ mẹ́ta làbá bọ́ọ̀lù mẹ́ta ó ṣe é jẹ́ra bàbá tó bá sì ní kò tó yẹ̀lá méjì náà lóhun àtàwọn sàábẹ́ rẹ̀ àti àwọn ìlú míì ni ó ti gbogbo ayé fún mẹ́ta kọlà náà sùn بعد أن فتح الله على نبيه مكة عليه الصلاة والسلام nígbà tó wá tọ́lọ̀ gba ìlú mọ́ta ìdájá ànásùrù lọ́rí wà lùpàtà pàtì mọ́ta àwọn ìwọ̀n wọn ló sùlá wọ́n wá wọn ló sùlá wọ́n wá wọn ló sùlá wọ́n wá wọn ló sùlá ìsìláàmù steadfastness on the part of the companions. látara fáwọn sàbí dúró déédéé ló ń spread Islam Islam kéèyàn márùn tẹ́lẹ̀ ọwọ́ ẹwà olómi population kò sì ní lágbàáyé lónìí ṣùgbọ́n nínú nǹkan tó ń dóyàn ìdílé ápàdé ṣẹ̀lí àwọn tá a jẹ́ mùsùlùmí lónìí bí ìgbà táwà tó kọ̀ bí ìgbà tọ́já sí wípé a kì ń ronú ọjọ́ ọ̀la dáwà ọmọ

ó di nǹkan tí wọ́n padà mọ̀ pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí kí ni o lẹ́yìn ìgbà tó bí kí ọlọ́run tó bá jù mọ́ ká bàbá ní pé ẹran àwọn ọ̀sán wà á sọ̀rọ̀ wa sọ́kẹ̀ àlùkù fìdílà wà ṣíkì fìdílà wà ìdáwọ̀n àtúnáàmù àwọn èèyàn sì lè ọ̀pọ̀lọpọ̀ èèyàn níjọba àrí orí kèfèrí wọn wà orí tí wọ́n kọ̀kọ́ lọ orí tí wọ́n orí tí wọ́n òǹfà òun ni wọ́n wọ́n ta àwọn ẹnìrè wà láṣìdá wà láṣìdá àgbàláwùdá àwọn mí bọ igi àwọn mí bọ òkúta wọ́n wá rí ìsìláàmù tọ́jẹ́ sí ọlọ́run títí ní orí ẹ̀jẹ̀ àmì súnmọ́ àdà lọ́ọ̀ àdà aláyẹ̀dẹ̀ rọ̀súlì yìí muhammadu sọ́lọ́lá àlọ́sọ́lá wàhálà yẹ̀dẹ̀ àfáàfì yìí fàdáfà lòdì ìdílé láàrí wà á kọ́lá súnlẹ̀ ìdárẹ́fà láàrí wà tọ́lá fún ìdárẹ́fà làṣùnà wà làǹfà wà làǹfà wà sọ̀lẹ́ alẹ́ ìgbà tọba ní gbogbo àwọn tí wọ́n ń ṣe òòṣà tí wọ́n ń ṣe igi tí wọ́n ń ṣe kílọ̀ wọ́n wá gbà ìsìláàmù wọ́n wá dẹni ọlọ́run wọ́n wá sàpọ̀mọ́ ìsìláàmù wọn wá di tó kú òní àgbègbè jọ́nà lọ ọwọ́ adi pé tí ọ̀rọ̀ gbogbo àwọn ìta ni wọ́n tó kọ́ lónìí ìsìláàmù darí ìjẹ̀ kọjá tí ádámù bí spain ní káfíńsì tó bá tó wípé kò ní ní eight hundred years eight hundred years tí ìsìláàmù darí spain ṣáàmù síríà kí wàhálà tún tẹ̀lẹ̀ tẹ̀ lónìí ìsìláàmù darí gbogbo tí tẹ̀lẹ̀ síríà nínú ilẹ̀ ṣáàmù jọ́nà lọ́wọ́ kọjá síríà nìkan ìsìláàmù darí gbogbo ẹ̀ baghdad ìlú kọ̀tíkì baghdad gbogbo àwọn òní yẹn ìsìláàmù darí ẹ̀ iraq ìsìláàmù darí ẹ̀ egypt ìsìláàmù darí ẹ̀ madrid morocco gbogbo àwọn òní yẹn ìsìláàmù darí ẹ̀ kí èso ọgọ́rọ̀ nínú tí wọ́n náà yíyà ìsìláàmù wá di ẹ̀sìn gbogbo ayé náà ó di ẹ̀sìn torí ìdókòó ó di ẹ̀sìn dájú pé òun lọ wá darí ayé ṣẹ̀rí àwọn ọlọ́run wá darí ayé kí làwọn ọ̀tá ọlọ́run kí wọ́n rí ilé ìdí lọ́ba gbogbo tí èèyàn bá lọ ka àwọn ọ̀tá tá ń sọ yìí mọ̀ ń àdúgbò bá àwọn àkàtọ́ bá ń ṣé òun àbúrò aláṣọ ìjú àwọn ni wọ́n tọ́jọ́ sí ọlọ́run ni wọ́n ni wọ́n àwọn mẹ́ta àwọn tí wọ́n bú àwọn ìgbà tó ẹran àwọn ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ wọ́n àwọn ẹ̀sẹ̀ gbogbo bíra àìmọye tí àti ìtọ́jọ́ wà lè ní wọ́n kó àwọn síra wọn kó sínú omi orí ẹ̀mí fẹ̀ kọjá wọ́n sì di àwọn ìyàwó wọn níyà pípẹ́ ẹlẹ́jẹ́ tọ́lọ́run ẹ̀mí tọ́lọ́run ṣe àwọn bàbá àdúgbò gbogbo ìsìláàmù bàbá mùsùlùmí wàhálà tó kí ni o wàhálà bẹ̀rẹ̀ yẹ̀wúdí nàtàrà àwọn náà gbogbo tiwọn ó gbogbo mélòó kí wàá gbogbo tàwọn kírísítẹ́nì òun làwọn afọ́nà gbọ́dọ̀ mọ́ kí jù ó àwọn fún sódà àwọn alágbèlè nínú àwọn tọ́lọ̀ ń lò láti kojú àwọn alágbèlè òun ni sọ̀láhù sí àlàáfíì sọ̀láhù sí àlàáfíì ìbẹ̀yẹ káàmù gbogbo àwọn ìlú ìsìláàmù tí ìsìláàmù ti darí wọ́n wá gbàdí ẹ̀jẹ̀ wọ́n gbàdí ẹ̀jẹ̀ wọ́n ń wọ́n ń dàwọn lórí ìdùnnú wọ́n ń dàwọn lórí ìdùnnú bí kí ló jẹ́ káláyò wọn ló fi wa lára torí wípé àjẹ́ àlùkùrọ̀bà eléyìí tá à ń sọ lálẹ́ yìí àwọn sàádé ìdùrọ̀bà àrù ni wọn àjòjì ni wọn lórílẹ̀ wọn ọ̀rọ̀ ayé mọ́yà tọ́lọ́ ń tóbi lẹ́nu wọn ọ̀pọ̀ tó dájú wípé ẹ̀rù kàlífà kàlífà ọ̀nà òjúbẹ̀rẹ̀ kàpọ̀ rọ̀bí àlọ́ àánú ara rẹ̀ ló yá wọ́n bẹ̀rẹ̀ kọ́mẹ́ǹtì orin ń tà ó ti president gbogbo ayé kò lówó tí ó sọ̀ra oyin lọ́wọ́ bí èèyàn bá jẹ káńsọ̀ wà fún nàìjíríà ó lè mọ́tò sùn sí o last year of the year for niger state council of hundred ló kó four billion jẹ kan tó bò council of four billion ló tó mílíọ̀n o gbogbo owó tó yẹ ló kàn án kó jẹ́ tó dìbò ayé kìí ṣe pírẹsidẹ́ǹtì nàìjíríà o.

lẹ́jọ́ ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ ajá nílà ẹlọ ọmọ ọrụ wa lọ ní kí ni o public session the same kàlùfà tí wọ́n gbé lọ́sàtọ̀ ọ̀bí àlá òun lọ́n lé asọ́ abẹ́ ẹ̀sìn kàmẹ́fà ọmọ rù aṣọ kàlùfà gbó ṣé bẹ́ẹ̀ làwọn tó ń jọba lórí ìlú àná àwọn ọ̀wọ́ ayémáyà ẹwọ́ ọ̀wọ́ àwọn kàlùfà sáwọn yìí àbí wọ́n gbé náà tó bá tún bí tí wọ́n wọ́n lọ sàkà àwọn ọ̀rẹ́ sàkà public kitchen ọ̀bẹ tí wọ́n dálẹ̀ ẹni tí ọ̀pá tí wọ́n jẹjẹ láyé brazil lọ sí kíni o yóò lọ public kitchen bóòlù mo rí kẹrọsẹ́nì lóògùn kẹrọsẹ́nì mo rí pupa ń pupa ó èèyàn owó òní ni wà láì nàìjíríà lágbára rẹ̀ ṣùgbọ́n àwọn olórí ibùdó ń wàlá ìwé yẹn bẹ́ẹ̀ nàìjíríà tó jẹ́ pé látọ̀lọ́ pé ká lọ local government local government ọ̀dà ìbá olúyọ̀ ló ọ̀nà àrà o ìbàdàn south east o ìbàdàn kan public ìṣẹ̀lẹ̀lẹ̀ gbogbo àwọn ìyá tí ọ̀bà ló jẹjẹ ká máa lọ ọbẹ̀ ti ni ṣùgbọ́n àwọn tàbí bá ń sọ̀rọ̀ àtàwọn tó tẹ̀lé wọn gùrọ̀bá àjòjì làwọn láyé wọn ọ̀ka yé kó tọ́lọ́run yẹ ló tóbi lẹ́nu wọn àwọn wá ń gbìyànjú láti jẹ́ pé wọ́n ń spread Islam kí ló jẹ́ tí àwọn àdánwò tá a lọ́wọ́lé ọwọ́lé wàhálà tàtà ẹlọ́kàtàn wàhálà crusaders ẹlọ́kàtàn tẹ́ ẹ̀nà tó fà á àwọn tó jẹ́ olórí mùsùlùmí jọ náà lọ́hùn tánú fìtárọ̀sì ọlátidé àwọn olórí mùsùlùmí ó dúpọ́ mùsùlùmí ń bọ̀ rọ́ọ̀dù tí wọ́n tẹ̀ fún olórí mùsùlùmí nìkan ọlọ́run lọ́mọ iye tí wọ́n yẹra kí lọ́kọ̀ umaru pa pé ẹ̀ máa tẹ́ ẹ̀ ń tẹ́ fún ta ni fún umaru umaru ò ní borí yẹn kí pa ó ti bá wọn lórí mùsùlùmí àwọn ọ̀tá ẹ̀sẹ̀ abalata màá fẹ́ ká wọ́n tẹ̀lé ọmọ ọmọbìnrin wọn wọ́n wá jù wọ́n sí tò sí ibi tí àwọn tí wọ́n rí wípé ní àwọn kọ̀ọ̀kan àwọn tí wọ́n jọba ń bá àwọn fámìlì tí wọ́n bẹ́ẹ̀ èmi ò lè di ṣùgbọ́n àti àwọn fámìlì pé fámìlì àwọn fámìlì ní láńgẹ́ẹ̀jì pé wọ́n lè jẹ kàlífà fún wọ́n fi àwọn ọmọ obìnrin sí táwọn èèyàn pé tá a bá ta ọfà mọ́ ilé ìfẹ́ ọ̀fà mú wọn bí yóò ṣe kí ni o yóò mú wọn bí gbogbo àwọn tó lè jẹ kàlífà yẹn àwọn ọmọ àwọn tàtàrù àwọn ọmọ àwọn tí wọ́n ti tún ènìyàn fẹ́ àwọn èèyàn fẹ́ wọn báyìí wọ́n ti tọ́ bí wọn gbogbo tó lè jẹ́ kán sọ́ọ̀n spiritually wọn ọ̀jẹ̀ wọn lọ bẹ̀ ọwọ́ àti pé àti wíìkì ayé ti wá ń jọba lẹ́mí àwọn àtàjẹ́ mùsùlùmí àwọn ọ̀tá wá ṣe kí ni o wọ́n gbó wa gẹ́gẹ́gẹ́gẹ́ torí pé mùsùlùmí ìjọ náà níjọ́ tí wọ́n pa tí wọ́n kọ́ tí kì láàpà wó tán mùsùlùmí jẹ́rẹ̀tọ̀ mùsùlùmí kéde o ayé àwọn sàdé mùsùlùmí ayé àwọn sàdé gbùrọ̀bà àjòjì làwọn lórílẹ̀ fọlọ́ ló tóbi lẹ́mìí wọn ṣùgbọ́n mùsùlùmí ìgbà tí kì láàpà wó mùsùlùmí kéde o gbẹdẹmukẹ ìgbẹ́ ìrìnà àti ẹ̀ náà wá lónìí ilé àlàwà pàápàá àwọn tọ́já sí fáwọn bá ti dáhùn lẹ́bù ìsan èmi máa ń sọ fáwọn ọmọ ìyá wa pé fẹ́ẹ́ nígbà míì àwọn apò ń dé yìí ó yẹ ká fi dúpẹ́ tọ́lọ̀ ọ̀nà kò yẹ kó léwà jìnà ìdílé yẹn ní jẹ́nẹ́bí kí dọ́kítọ̀ tí ọlọ́mọ ẹgbẹ́ ní kéde o kílíìkì oko tẹ́kọ̀ọ́ ọmọ ẹgbẹ́ wọn fún ẹ torí dáwà ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí kálukú nàìjíríà àti torí kí jẹ̀mú ó lè ṣe kí ni tọ́jọ́ pé jẹ̀mú bá wá nàìjíríà bàtà bá wù á owó mìíràn lára rẹ̀ ìbáàjẹ́ òun gan ọmọ ìyá wa kan tó sáàmù torí pé kò lè àìjì fún wa ó ní òun ti ta bẹ́ẹ̀ òun ti lọ wà òun ti òun twenty four seven yìí náà wà gbogbo ohun tó ọ̀nà ìṣòro gẹ́gẹ́ nínú iná tí òsì nàìjíríà gẹ́gẹ́ náà mẹ́rin tó lè dóore gan àìsíná nígbà míì gbogbo àwọn ẹjẹ́ kí ló dé ní ìsìn ẹ̀ńdá ń gbé àwọn orí àti tó bá jẹ́ pé bíi wá mi gbé tí iná bá dé ní ìsìn ayé oṣù sùwọ́tọ̀ ọjọ́ ni ọlọ́run wàlẹ́ ayé oṣù ọ kí lọ́fà iná tí báyìí eléyìí ti fújì bọ̀ eléyìí ti fídíò bọ̀ ariwo ní àwọn ọlọ́kẹ̀ wá sáré òní gbọ́ fúnra nìkan àdúkù lóòtù kí lọ́mọ gbọ́ pọ̀wù àwọn ní fídíò mọ ìbọn tí sẹ́yìn ìbọn àwọn ní kíló kọ rẹ̀ tẹ̀ fàṣúmà sí ètò òfin sàyè tèṣù kà sí ètò òfin kíló kọ sí. ètò ọmọ bọ́ọ̀lù ọ bẹ́ẹ̀ alimoyin àwọn fíìsì láàfà wọn lórí wọn ìṣẹ̀mí ayé tí wọ́n ń lò ọjà kàn sí àwọn ta ni o àwọn tàbí tí wọ́n gbé tó láàpá dúró ẹwájú àwọn bọ́rọ̀ wa lọ bàbá ẹbí bàbá ọlọ́ba ní kẹ́ bàbá wọ́n níwọ̀n bá àwọn sàábẹ́ tí Islam wá yé tí wọ́n spread ẹ̀ kí àwọn lọ́lọ́run wá lò láti jẹ́ kí Islam kó lájòjì tẹ̀sí Islam bẹ̀rẹ̀ ní kí ni o àjòjì lọ fáyà àwọn òdùnkọ̀ bọ̀ nígbà kàmà padà Islam wá ń padà bọ̀ wá di àjòjì níjọ́ tó bá fàtúbá nílùú tí wọ́n bá fàtúbá nílùú tí wọ́n bá kẹ́lìmọ̀ túbá lédè lárúbáwá kẹ́lìmọ̀tò záàtù màárín mùsàádìdà ọ̀rọ̀ tó nítumọ̀ tó pọ̀ rẹ̀ sábàtọ̀ pé túbá ó lè túmọ̀ sàádà oríire ní o oríire túbá ó lè túmọ̀ fàlà èrè èrè jẹ́ èrè jẹ tọpọ o lè túmọ̀ rẹ̀ túbá o lè túmọ̀ búṣọ́ ìró òdùnnú ẹ̀yin tẹ́ ẹ bá ìró fún yín o ti yímọ̀ ti dá o ọwọ́ fún mọ́nì nínú ìjọba kí làwọn àròyìn táàrí táàtù àjòjì ara àwọn ara àwọn ẹni òdodo ni ẹ ká mú àwọn ìwà ayé wa. kí n tó wá mú àwọn àlàyé táwọn àfáà àti ọ̀nà tí àwọn bùrọ̀bá àwọn gẹ̀ǹgẹ̀ sákàn sí nínú ìwọ́lẹ̀ àdíìsì alákọ̀ọ́kọ́ tí máa kọmọ wa ìmáàmù ahmed wọ́n gbà wá àfáwà ẹ̀kùn máa já àwọn náà gbà wá wọ́n ní bí ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń sàlàyé nípa pé ìsìláàmù bọ̀ wá àwọn sàbí wá béèrè pé ọlọ́run wà mọ́ nílùú bùrọ̀bá àwọn wa ní ọmọ ajájó jíjọ náà lọ ó ní ànàzáàmù nínú ẹ̀kọ́bá ìlú ó láwọn tá à ń sọ yìí lọ gbọ́ yóò wọ́n ó kéré èèyàn kan àbí èèyàn méjì ní ọmọ wà ní odidi fámìlì kan ìjọba ìṣẹ́ ẹgbẹ́ bá ń sọ yé ẹ jẹ́ ká fara balẹ̀ sí lọ́wọ́ àwọn gùrọ̀báwò la fẹ́ sọ̀rọ̀ wọn yìí gùrọ̀báwò lè kọ̀

ọlọ́wọ́ tó wá la àwọn kan bí ṣàfáàtì ṣàfihì bí ṣàfáàtì àwọn kan wọ́n rẹ̀ jọ́ ọ̀tàrà sí pẹ̀fún wọn ṣùgbọ́n on merit list èèyàn kan yóò wà jẹ́ náà ní one thousand. afọ́ àníṣe aláwọ̀ gbọ̀rọ̀ báyìí ànọ́záù nínú ọ̀bá rí èèyàn tó wọ́n yóò bá ọ̀lọ́ wọn bí ilé egun wọ́n tó wọ́n ju ilé egun lọ èèyàn kékeré nínú fámìlì ni wọ́n ìfẹ́ àtìmọ̀ ní wípé àwọn bá ajọ́kùn fámìlì kan náà láti wá kájúkọ́ lọ́wọ́ fámìlì rẹ̀ àwọn amẹ́rin lọ́gbà tó fẹ́ súnà gidi súnà gidi tí máa ń súnà gidi lọ́mọ tí wọ́n sọ mùsùlùmí pọ̀ náà fámìlì wa mùsùlùmí tó fẹ́ àwọn ni wọ́n lọ fara christmas ilé akéde ni wọ́n lọ islam àbìdí ẹlẹ́gbẹ̀ olóòlù ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ ìgbóná àwọn mùsùlùmí eléyìn táwọn ọlọ́kà gbogbo rọ̀ náà mùsùlùmí tó já sí wípé àwọn ni wọ́n sọ OPC àwọn náà lídìí OPC àwọn ni wọ́n fi Ọ̀ṣun lóṣogbo àwọn náà sókè Ìbàdàn nìbàdàn àwọn náà wọ́n wà ní ẹgbẹ́ olóògbóni nígbà tí wọ́n bá kú àwọn ọ̀mọ́mọ́ lọ kí mo sí wọn láàárọ̀ nìyẹn àwọn ọmọ ọmọ gbowó gbowó gbowó nígbà náà ní àwọn ni ó wọ́n ó sì orí wọn àwọn àfáà tó ti wọn kí ni o abẹ́ẹ̀ sí tiwa tó gbúdọ̀ báwo làwọn eléyìí irú mùsùlùmí àwọn náà wọ́n kàn jẹnẹrétọ̀ àwọn ni wọ́n kàn abúlùsù tó yá sí wípé àwọn ni wọ́n sanwó fáàmù àwọn lówó òwe wọ́n pọ̀jù mọ́sálásí tẹ́ ẹ bá sì dé kíní kan àwọn náà ni alájì àkíní kan bí apalẹ̀ alájì kíní kan full agency lẹ́yìn sí ìdìbòrọ̀bà irú àwọn yẹn kan sọ anozáwù nínú ọ̀kọ̀bárì èèyàn díẹ̀ ẹ̀ta oró ni wọ́n wọ́n wá fọ́ káàkiri inú kíní o àwọn fámìlì nínú rìwáyà náà anábì sallallahu alaihi wasallam ó ní pé tẹ́ rí àwọn èèyàn yìí alẹ́bí náà yúsùlẹ̀ fún náà ìdá afọ́fadà náà sù Imam Albani wọ́n sọ ara rẹ̀ nínú sísílátù àdín sọ yí àwọn volume three page two six seven Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn àjèjì tá à ń yìí jẹ́mọ́ ẹ̀jẹ̀ àdìmọ́ number two nínú táàtì náà mọ̀ wọn nígbà tí gbogbo èèyàn bá bàjẹ́ nígbà táwọn èèyàn bá kọ̀rọ̀ àwọn wà lẹ́ni dáadáa fún ẹ̀mí kọ̀rọ̀ tẹ́rí pọ́lítì fún ìgbọ́fẹ́ká dùnmọ́ wà láì lè yọra àmì ilẹ̀ wà láwùjá kí alàlọ́ọ̀rì àkàdà èèpì àpànàpì tẹ́rí láàrin tá a dé yìí ojú wa kẹ̀mọ́ ń dojú ẹni ọlọ́run ojú wa máa ń dojú àtàwọn ọkọ̀ tó máa ń sera wa fi máa ń fara wa lé ìwé wá bẹ́ẹ̀ màá ka

ọ̀gọ́rí àbí ẹjọ́ ti tẹ tẹ́ṣọ́rà nss àkóso gbogbo nss àmọ́ àbí èèyàn san ó sì kó jẹ ìwọ tó fi ọjọ́ wọ́n nípa kan notice board ó sì notice thousand ó ní place ó ní forty ní. rẹ bá jẹ commission èlé fi two kìíní kan million million ra mọ́tò méjì bóyá three hundred million ni ó lè fi ra mọ́tò kan jẹ ìwọ tó wọlé ọlọ́run jẹ àwọn mọ́tò bára wọn fa wàhálà owó ojú ìwé owó ojú chalkboard àwọn tó ní ká wọn ṣe fowó báńkì wọn ó ṣe é fún díẹ̀ wọn ó ṣe é fún yòókù sàpò àbúkọ ẹ̀tí ẹ̀kọ́ àwọn táwọn náà jókòó yìí medical doctor tí báwọn èèyàn sẹ́yún wà láyẹ̀ ní ọmọ student mi kan lọ́sọ fún mi láìpẹ́ yìí ọ̀dà kan sífù kan bá bẹ̀rẹ̀ kí ni èmi sọ tọ́jọ́ pé ó ní dọ́tà ọ̀sẹ̀ táwọn ọ̀bà sẹ́yún làwọn ọ̀sẹ̀ ní mẹ́wàá èlé wọ́n sì mọ̀ ọ̀sẹ̀ seven thousand five thousand àwọn ọmọ teenagers yẹn wọ́n ti olórí ibú ìwọ náà mọ̀ lórí tó ti sẹ́ni ọ̀hún mẹ́yà àwọn tó ti fún lóyún tó ti ní wọ́n lọ fẹ́yún wà láìké èèyàn bá túbá èyí ó sorí fún wájú ọlọ́run ó lè jẹ́ náà àwọn bùrọ̀bá àtà ń sọ yìí ọlọ́run já jẹ́ kan nù wọn nígbà táwọn èèyàn bá di pé wọ́n ń fẹ́yún medical doctor ṣe ń jọ́ tí wọ́n náà bá di medical practice mọ́ bá àwọn èèyàn fẹ́yún àbó tí ẹ̀sẹ̀ mọ́sẹ̀ ń sẹ́yìn ní ìsìn wọn ti kọ́ yín débẹ̀ ẹnìkan á sọ bí ẹyin ó ṣe ní séèkì ni òun tọ́ba ní kọ́ ọ́n èmi èsẹ́ láyé kódà kọ́lọ̀ wọn fọ ní ten billion lọ wá wọn lórí ibú tẹ́jọ sórí ibú tí wọ́n bọ̀ ọ̀tẹ̀ èmi èsẹ́ mi ọ̀dẹ́ sórí ibú tèmi ara àwọn gbùrọ̀ bá wùlé ni sẹ́ẹ̀kì wọ́n sọ lọ́nà pé òun èsẹ́ yín òun èsẹ́ gbá òun èsẹ́ àwọn ìwọ́ wà jẹ́ kan àwọn gbùrọ̀ bá mọ́mọ muslim doctor gidi tó ti lọ hospital tiẹ̀ private hospital rẹ̀ bàdàn àáfàá sínú ọ̀pẹ̀lẹ̀ àdáadáa ni wọ́n ti mà ní gbogbo àdúgbò rẹ̀ kò le bá àyàn fẹ̀yìn kèé bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́jọ́ bá bí àwọn ìlẹ́gà kìíní yẹn kèé fẹ́ láyé etí ẹ̀ ẹ̀ ní pàápàá lè ní èmi àbọ̀ ọ̀gẹ́rẹ́ ẹ̀ yé dára àdábà ọlọ́run ti sànú rẹ̀ ó ti kọ́lé gbogbo nǹkan tẹ̀yìn máa ń ṣe ó ti ra mọ́tò ó ti lọ mọ́kà ó ti táwọn ọmọdé yunifásitì ọlọ́run ti gbàdúrà rẹ̀ kí ló tó kù mọ́ kò sì ṣe ẹjọ́ tó fi dé gbogbo àwọn nǹkan tó dé yẹn mọ́tò ńlá gidi ló sì ń gùn kì í ṣe mọ́tò kan méjì lónìí kí la bọ́ lòdì eléyìí ni wípé àti àwọn gùrọ̀bà nígbà táwọn èèyàn bá ti bàjẹ́ táwọn èèyàn ti corrupt àwọn oníṣẹ́ kí ni o wọ́n rí corrupt nígbà tó ti wípé lónìí kálukú ó ti do nízì náà ọmọ yunifásitì ó ń ṣe mẹ́sìn kò tí ò ráìbù fún nìkan ó sì ráìbù fún best friend jọ́kẹta jọ́kẹta jọ́kẹta jọ́kẹta yọ̀mọ̀ báwọn obìnrin sùn yọ̀mọ̀ báwọn tó sùn náà wọ́n sì ní ó ṣe nìkan olóhùn student lòun nígbà tó bẹ́ẹ̀ kò tó lè gbà rẹ̀ kó tó máa fi gbòòfẹ̀ ní ayé ẹ̀gbà rẹ̀ ẹni tí ọ̀bà sí ìyàwó àwọn ẹ̀ṣẹ̀ ṣe mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀gbẹ́ o lójúmọ́ kódà kó tó dáwẹ̀ friday kọ́mọ dàwẹ̀ àkọ́lọ tí ó filẹ̀ bíi sìkìnyí o dá sẹ́sọ́ àwọ̀ kò lè dàwẹ̀ ọwọ́ àṣòsì náà wà náà ti lónìí náà tí wọ́n fẹ́ mọ gbùrọ̀bá lásìkò tá a wà yìí nínú mọ gbùrọ̀bá kò ní sínú àwọn òsì náà àìmọye sísà tó àìmọye ìsáàsì kí ń bá wọn

mọ̀ ọ́n sọ bá àwọn ṣúdáǹtì ní ìfẹ́ ìjọba wà láyé ní ọ̀dà mi lójú lọ́dọ̀ ọlọ́ tí mi má wà láyé ọ̀dà mi lójú èyí ìbò bí ìfẹ́ ìjọba máa kàn sí mi. èèyàn dẹ̀ sí opportunity wà dáadáa opportunity yẹn pọ̀ gan tó ní sí èkó ọkàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún ìjọba náà ní ọ̀dọ̀ kan sí èèyàn nínú tó bá wọn ó ṣe ìlàjì lónìí ìsìnàjẹ́ kan bẹ̀ wọ́n tún bá ní ṣe ìsìnàjẹ́ bíi wípé ìnú orí íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ àdúgbò àwọn bọ́ìsì àtàwọn gẹ̀ẹ́sì wọ́n ti yẹ lórí ibú lọ bẹ́ẹ̀ ọ̀nà wà nínú orí facebook orí togo orí kìnìkan wà àti pípọ̀ wọn bẹ̀ wọ́n mọ̀ display tó ọba inbox mi lórí gbogbo àwọn facebook wà láì fún ma àwọn ọmọ ilé iṣẹ́ wọn máa dúnmọ́ bọ́yá bẹ́ẹ̀ yẹn fẹ́ wò yín sí fún láìpẹ́ fún láti sáré sí máa wò máa wò lọ́kùn sí tó lè wò bẹ́ẹ̀ alẹ́bíṣẹ́ lórí facebook lórí gbogbo àwọn tí ń gbẹ̀ṣẹ̀ yẹn kí ní ọ̀nà ìṣẹ́lẹ̀

tó kú sòfò dànù bí ẹ̀ ó kú sòfò báwọn òbí ẹ̀ ojú ti ẹ ń jánu sàárè mi nìkan ṣe bó ní láti ló ti pàdé àwọn bọ́ ìṣẹ́jọ́ ń ṣá ìṣẹ́jọ́ tàbí lẹ́kọ̀ọ́ ló fẹ́ nìkan nípadà nàbẹ́ ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n náà lóyún àmàlí máa ń gbogbo àwọn máa sẹ́wó tí wọ́n tọ̀rọ̀ wọn ti dojú ẹ ń bọ́ jẹ́ gbùrọ̀ bá tá à ń sọ yìí nígbà táwọn èèyàn bá ti yàyà fìyà owó òní kíni kò ní yàyà fìyà àwọn èèyàn kówó òní jẹ tó yẹ ìkànnì wa ìmọ̀ ẹ jẹ́ àṣọ òtọ́ ọ̀rọ̀ táwa náà bá parí tá jẹ́ gbé mẹ́rin bóyá ìwọ ni ọjọ́ dàrẹ́ sọ ọ̀fíìkì táwa náà ò kówó jẹ. nígbà náà tí wọ́n náà wà rántí pé wọ́n wá yẹ ká máa lo fóònù kan ní òsìn fóònù yẹyọ kan rẹ̀ eight hundred thousand lẹ́yọ kan owó ìjọba ní bì yẹn ṣé tí náà ẹ̀ẹ́lérí kan kówó jẹ ẹ̀ẹ́lérí kan fi bá ẹ̀ẹ́lérí kan sàwó ṣùgbọ́n ẹgbẹ́ pípa táwọn èèyàn bá bàjẹ́ àwọn èèyàn kọ̀ọ̀rọ̀ òun náà kọ̀ọ̀rọ̀ náà bá kò sí náà wọ́n sọ yìí lọ ọ̀dà nínú ìwáyà àdìsí mi àdìsí sọ́lá lọ́wọ́ àlọ́ ó ní àwọn gbòròbà kọ́ọ̀mù sọ́ọ̀lìhúnà ó ní sẹ́ ẹ rí àwọn èèyàn tá à ń sọ ìfẹ́ àwọn ẹni gùrọ̀bà àwọn ẹni ọlọ́run tó tó àwọn àjòjì lórílẹ̀ èèyàn rí ni wọ́n o ṣùgbọ́n wọ́n kéré ṣùgbọ́n wọ́n ṣe fún mi wọ́n kéré sẹ́ ẹ rí mọ́mọ́ fáwọn èèyàn ẹlòmí ìrókè bí population bá ṣe pọ̀ ń di nǹkan sí ni ló ń túmọ̀ sí bọ́lá ní bàríkà láà sẹ́ ẹ rí sínú ọlọ́run jẹ́ pé ìtọ́ bá jẹ́ nǹkan ṣe àgbé àbẹ́ àdú ṣe àgbé àbẹ́ pẹ̀lú mi bá ti pé nǹkan kan àwọn èèyàn bá lọ rí lọ́ọ̀bẹ̀ ìwé èyí tó fi ń jẹ́ pápọ̀ ní wa pé nǹkan ti jẹ́ gbùrọ̀bà torí nǹkan gbùrọ̀bà èèyàn bú tó ṣe kí ni o tó pọ̀ àwọn ni wọ́n wà níbẹ̀ kọ́lọ́ wa fún ara àwọn oni man ya'si im aktaru mimman yuti'uhu hadith na balbani sahih da sahih column 4 page 153 hadith sallallahu alaihi wasallam oni se ra wọn tí ó ma ya pa àwọn èèyàn wọn wọn tí ó ma tẹ̀lé wọn lọ àtàwọn ma tẹ̀lé lana àtàwọn bí wọn àwọn tí ó ma tẹ̀lé ó kéré táwọn tí ó ṣe kí ni o tí ó rẹ̀ ọlọ́dún kan náà tí ó ma tẹ̀lé kódà torí àsìkò tí ó ti ń lọ àwọn bí táà sẹ́yà ṣe ní ó pọ̀ ṣé a rí àwọn tí a pè ní bùrọ̀bá yìí nínú nǹkan tí a fi mọ̀ wọ́n òun wípé nígbà sọ̀rọ̀ ẹ̀sìn bá wá dojú wọ́n wà á takú pé orí òdodo làwọn wà tó ń ti gbogbo òmìnira tó rí ọmọ ẹsẹ̀lẹ̀ sí wọn ọ̀rọ̀ wọn dàbí kàlùkọ́ bíbí àláyè alàjàmà bó ṣe wáyé àjàmà bí àkàlà yóò dàbí ẹni tó gbá òògùn náà mú yóò dàbí kí ló lóyún ẹ jẹ́ ká lè ní sí èjì tá a wà yìí àti fífọ́. sọ́ọ̀dù bí wọ́n bá ṣe mẹ́sì lọ́dọ̀ ọ̀rẹ́ ń bì wọ́n jẹ́ káwọn sáàbì ọmọ ní fúlù jà nínú níbo. àbẹ̀rẹ̀ àwọn yunifásitì kan nàìjíríà wà ìfàápàlẹ̀ àwùsá tẹ́sí ó lè lómi kọ́ọ̀bù ṣe mẹ́sìn fẹ́ẹ̀ màrẹ́mọ̀rẹ́ àrẹ̀ ní fúsùmí náà wà stop nothing dídà àwọn stop nothing ti wá bàdàn bì àwọn ọmọ lọ́dọ̀ tó nothing bẹ́ẹ̀ wọ́n ti láwọn òfin kan àwọn ọmọ yẹn náà wà ya sẹ́wó wọn ò gbọdọ̀ lóyún wọn ò gbọdọ̀ ṣe bá àmọ́ ọ̀sán ọmọ ẹ̀rẹ̀ ni wọ́n ti mature wọ́n ti bàlágà ṣé bí wọ́n fẹ́ yàgbé òye wọ́n ti ní bùkátà sọ̀kan wọn ò sì gbọdọ̀ lóyún èyí tó bá bẹ̀rù ọlọ́run wọn ò máa rí wọn ò ní òfin ọ̀dọ́gbọ́sọ́dọ̀ àlá rẹ̀ tí òfin lóyún lèjẹ́ bí wọ̀wà ní máa rí kí wọ́n àwọn ọdún wọ́n máa tó jù wọ́n dẹ̀ fi kọ́kọ́ tó sẹ́yìn wọ́n bó wọ́n máa tó jù wọ́n máa pépà jù àti pépà jù tó bẹ̀rẹ̀ fi kọ́ wọn wọ́n àwọn ọdún lọ tẹ́ ẹ bá kó àwọn ọmọ náà sì ẹjọ́ àwọn ọmọ sọ̀rọ̀ mẹ́fà sọ̀rọ̀ àìdí nǹkan tẹ́ ẹ bá kọ́ ọ́ndẹ̀dì wọn jọ èyí tí ò fẹ́ sì mẹ́rí less kí ni à kí ni à ókè tí ẹ bá fẹ́ dísùkì ẹ̀gbọ́ analysis àjùwọ̀n high school àjùwọ̀n high school lóògùn state àjùwọ̀n high school ní ọ̀dọ́rọ̀ sí ọ̀dọ́ ìgbà yẹn i'm talking about secondary school students ss1 female students ní àjùwọ̀n high school principal àwọn ṣe virginity test was not last year out of three hundred female students sọ́wọ́ àmì ss1 ó lé kàkí ètò àgbẹ̀sẹ̀ that is twelve point seven percent nínú àwọn ọmọ three hundred ní àjùwọ̀n high school àjùwọ̀n high school kò sí àbábẹ̀ lọ́wọ́ àwọn kò jìnnà sọ́yọ́ pé ìjọba sọ̀rọ̀ tí mo sọ kì í sáwọn ọmọ school of lọ́gàn àwọn sọ̀rọ̀ yìí àwọn ọmọ kí là ń sọ ss1 àwọn ọmọ ss1 lásìkò tá a wà yìí between age twelve and fourteen ni ọmọdé tó sọ̀rọ̀ bá wá jẹ́ pé kọ̀ọ̀kan àti àdàpọ̀ two things ẹjẹ́ àkọ́kẹ́ between age fourteen and fifteen wọ́n ti fa bí bẹ̀rẹ̀ fọ́mà three hundred tàbí ẹ̀kẹ́tù ni ó wà bèjì àwọn ms one kí lè wáá bẹ́ẹ̀ sọ pa àwọn ọmọ school of nursing kí lè bẹ́ẹ̀ sọ pa àwọn ọmọ ui kí lè bẹ́ẹ̀ sọ pa àwọn ọmọ ilẹ̀ lọ́rin kí lè bẹ́ẹ̀ sọ pa àwọn ọmọ poli ìbàdàn kí lè bẹ́ẹ̀ sọ pa àwọn ọmọ kúta kí lè bẹ́ẹ̀ sọ pa àwọn ọmọ special institutions in general ṣùgbọ́n bá a ti wá ń sọ yìí àwọn ọmọ rí ọ̀kọ̀ọ̀kan wàlẹ́ ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan nínú àwọn tí ò ní kọ̀rọ̀ ọlọ́jọ́wọ̀ jẹ́ kan nù wọn àwọn kọ̀ọ̀kan tí ó kọ̀rọ̀ yẹn àwọn yẹn ní ni ó alùpùrọ̀bá ọlọ́jọ́ ajẹ́ kan nù wọn ṣùgbọ́n àwọn táwọn sọ yìí kàlùkọ́ bíbí ara lè ẹ bí ìgbà kan gbá òògùn náà mú ni wọ́n fẹ́ lè fún ìgbà wọ́n wà àkọ́kọ́tọ́ ọlọ́run yẹn làwọn oṣù wọ́n wà àkàkú wọ́n sì ṣe tí wọ́n fi ara fẹ́ wá rí abala kéèyàn jẹ́ gbùrọ̀bà àáfàá ló kún sí méjì ó kún sí mélòó méjì alákọ̀ọ́kọ́ ṣe rí dárájà ni dárájà alákọ̀ọ́kọ́ gangan ní pé nígbà tí gbogbo àwùjọ bá èèyàn kọ́ni àwọn èèyàn ń gbogbo àwọn ọ̀dọ́ wọ́n ti dó pt àwọn ọ̀dọ́ wọ́n ti join kánífà sẹ́ẹ̀fì local government méjì nìbàdàn wọ́n ti bá kánífà látara orí ibi tó wọ́n ṣe bí kánífà bí kan máa rẹ́pù àwọn ọmọ bí kan máa fọ́gbò bí kan dádùgbò bí kan máa lọ́ owó gbà gbogbo àwọn ọ̀dọ́ ti dó kánífà èyí tí ò dó kánífà ó dá ń lọ́bà èyí tí ò dá ń lọ́bà ó ti rẹ́pì àìsàn ìpamọ́sọ ẹgbẹ́ àwọn tó bá rẹ́pù àwọn ọmọ Nàìjíríà kan máa pa wọn ibùmọ́gbọ́n tó ń bẹ̀rẹ̀ bí òbí rí ẹ̀ lọ́wọ́ bí ká máa pa wọ́n bó ṣe yẹ máa pa wọ́n tó kò lè sọ́ọ̀bù problem ìṣẹ̀lẹ̀ àti pé èyí tí ò bá sí ìmàlúgbà àwọn tó bá lè fò obìnrin sọ̀rọ̀ mìíràn ẹ̀yìn fúnlẹ́gbà wọn jẹ́ ẹ̀fúnlẹ́gbà fún mo pè é èyí tó ti máa rí ẹ̀yẹ ló kópa ẹ̀yẹ ló ṣẹ̀lẹ̀ àwò wà lẹ́yìn tó wà nínú sọ èyí tó dàkàn sí kinní rẹ̀ ń gbérí wà lókàn rẹ̀ ń gbérí ojú ẹ̀sẹ̀ ní ọ̀bà rẹ̀ sọ̀rọ̀ èyí tó ti máa rí yọ́ọ̀dù tó bá ní tó wọ̀ fẹ́yàwó kejì wọ́n lọ sọ́kè yìí tó bá ní tó wọ̀ fẹ́ kẹta wọ́n fẹ́ kẹta tó bá ní ìkẹyìn wọ́n fẹ́ ju kó wọ́n máa ti sinmi lọ. tẹ̀wárí alákọ̀ọ́kọ́ nínú àwọn ìran gbùrọ̀bá òun ni mọ́ndúsílù nọ́ọ̀sàwù ẹ̀ńdà fàṣáàdì ni àáfàá ní ilé ìdáwọ́ jásù lòwú la ẹni tó jásù pé tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ báyìí gbogbo àwùjọ ti dojú ó ti kó lórí ó ti kí ni ó kó dojú ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn dojú ọ̀rọ̀ òṣèlú ó dojú ọ̀rọ̀ economic ó dojú ọ̀rọ̀ security ó dojú ẹ̀sọ́ fún ekí ló dojú kọ́ńtì wáyé tó tó wá yẹ kọ́ra àgbà náà dojú ọlọ́mọdé àgbà náà dojú máa lọ́wọ́ àwọn yẹn wọ́n wà fún ẹ̀mí wọn ṣe wọn à ní join corruption wọn à ní join evils wọn à ní join atrocities tí bá ń lọ́nà àbá àti sẹ́ẹ̀rẹ́lẹ̀ yìí Daraja kan ni bẹ̀rẹ̀ small business jẹ́mọ́ sẹ́gbọ́n bá sọ yé àwọn ẹni ó o wọ́n ó di orí wọn mú wọn à ní burú wọn à ní sínú àwọn tí ọmọ nìgbè òru wọn à ní sínú àwọn tí ọmọ ní sínú àwọn ọmọdé ọmọ ò ní sínú àwọn ọmọ skẹ̀t ní ọmọ oníjọ́fà wọn àti sí àwọn tí kò sí píkṣọ wọn sórí Facebook tí ọmọ polówó ọjà wọn àti sí àwọn tí ọmọ táàsì lọ náà rámọ̀ wọn àti sí àwọn tí ọmọ kówó òní jẹ gbogbo wa bù wọn ó tún ẹ̀mí ara tí wọ́n ṣe nìkan àfáàní dárájà kan nìyẹn tẹwàá lè fẹ́ wá dáa jù bẹ́ẹ̀ lọ òun ni kí ni ó dárájà ẹlẹ́ẹ̀kejì ṣé adélẹ́yìn tiẹ̀ yóò tún ẹ̀mí ara rẹ̀ ṣe yusliu nọ́fṣà wà wàlà yóò tún ẹ̀mí ara rẹ̀ ṣe lẹ́yìn ìgbà náà yusliu ma afsada nasu nínà súnà wà húwà àhàlá alkismayi ọlọ́njá wà nàbà tù yìí o nàbà tù yẹn ni wípé lẹ́yìn ìgbà tí àwọn yẹn bá tún ẹ̀mí ara wọn ṣe mọ́ wọn wà ní dúró lórí ẹ̀mí ara wọn wọn mọ̀ wá sí dáwà wọn mọ̀ wá tún súnà ṣe àwọn táwọn èèyàn ti bàjẹ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn wọn mọ̀ wá yanjú ẹ̀ àwọn èèyàn sọ wọn lẹ́nu pé tí wọ́n ti lè jù wọ́n sọ pé wọ́n ti gba wèrè mẹ́sìn

àwọn àbájọ báwọn ni wọ́n pè àwọn ni wọ́n lè kó fa àwọn mọ́nà àwọn ni wọ́n rà dáná sí àwọn ni wọ́n ta tó bẹ́ẹ̀ sí wọn ò lè sọ òdodo lórí ọ̀rọ̀ Christmas àti New Year láyé wọn àti sọ tọ́lá àwọn ni wọ́n lọ tàbí àkérèdì àwọn ni wọ́n lọ tàbí àníyà àwọn ni wọ́n máa pa adìẹ pẹ́pẹ́yẹ tọ́kì kérésìkì àdúgbò torí àwọn kọ̀mẹ́ni ó kó ó pa àti kọ̀mẹ́ni ó sì fún ọ̀tà jọ gbogbo àwọn àfáà a wọn ò káàkiri tó àwùjọ ṣe kódà wọn gbogbo sábàfáà wọn ọ̀dọ̀ tán tó àwùjọ ṣe wọn á gbógun ti wọn mọ mọ ọ̀kan nínú àwọn ọmọ ìyára tọ́jú tọ́lọ̀ ń mú kúrò nínú oko bíbí àbọ̀ sínú oko súnà ọ̀dẹ̀ nínú rárá ọwọ́ abẹ́rẹ́ sí káwọn ń súnà àwọn àtọ́ bíbí wọ́n parapọ̀ pẹ̀lú àwọn ìyá àti àwọn ìyá káàfà ní wà ní sàn ọlọ́run pé wọn sábà bí aburú bá bá rẹ̀ pẹ̀lú lọ́wọ́ ọlọ́run rúkẹ́yà lọ́ọ̀kan lóṣù àwọn àjọ náà sọ̀rọ̀ lèdè bá wà fẹ́ ẹgbẹ́ náà lọ́wọ́ àwọn sọ ó sì lọ parapọ̀ pẹ̀lú àwọn ìyá aburú ládùúgbò làwọn tó dé kíni o làwọn tó ń dọ̀ láàbù eh, súnà rẹ ti pọ̀ gbogbo àwọn ọmọ sáńdó fújì tẹ́lẹ̀ ọ̀sọ̀ wọn tó ń jà ọ̀rọ̀ àjà fún ọ̀kọ́ wọn fún àánú òun tó wà àti fún ọlọ́sọ̀ọ̀sẹ̀ ó ti wà àti ọlọ́mẹ̀ ó ti wà àti alalẹ́ ó ti wà àti lẹ́yìn àtúnbà mọ́tálásì kí ẹ ṣe ìwọ nìkan nínú ìtàwọn torí ẹ̀dọ́ láàrin ni pé o ti tẹ́lẹ̀ tí wọ́n ní tó bá ti ọ̀dá ṣe ìdàdá ó tó wá ń pa àwọn èèyàn tẹ́ nígbà míì ọlọ́ọ̀dá wà nílẹ̀ fi túta sọ yóò jẹ̀ náà tẹ́ nílẹ̀ fi wà yẹn èèyàn ìwọ nìkan ló ń ṣe ìwọ gbọ́ tó wá lè mọ́ṣe òkùnkùn wájú ọlọ́run lóòótọ́ ìwọ ọ̀rọ̀ ìwọ òṣàdá ò ṣe dídíà ò ṣe aburú náà ṣùgbọ́n àwọn tí ń ṣe aburú ọ̀kọ̀rẹ́ tiwọn àwọn nǹkan táwọn èèyàn ti bàjẹ́ ní ẹ̀sìn ó máa tún ṣe tí wàhálà bá dé ìwọ gan lè mọ́ safe ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì kọ̀kọ̀rọ̀ kò ṣe bàjẹ́ òun tó wá ń ṣe kí ni ó wá ń tó ìbàjẹ́ ṣe ó wá ń pe àwọn èèyàn lọ sí ibi virtues pé ibi dáadáa ní kẹ́ ẹ máa wá ọ̀tá rẹ̀ wọ́n pọ̀ bàjẹ́ àwọn àjẹ̀nú ọmọ bínú ẹ̀ àwọn kiri àdúgbò ọmọ bínú ẹ̀ àwọn àfọ́bíjì àwọn ọmọ bínú rẹ̀ àwọn ìyá àdúgbò burúkú ọmọ bínú ẹ̀ gbogbo èèyàn búlé ọmọ bínú ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ ni ó yọ ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ àáfàá ń tẹ́lú rẹ̀ a fàtúbà aláwo tí wọ́n mọ̀ dá o wọ́n mọ̀ sórí ire o ọlọ́njẹ́ ajẹ́ kan nù wọn o ẹ jẹ́ kí n kájí ẹ̀ náà ra àwọn sálà tí wọ́n fi ṣàlàyé àlùgòròbà tá a fi gbàgbọ́ yé wípé tá bá ń sọ̀rọ̀ gòròbà kí làwọn aṣíwájú wa kí ná gbọ́yé lórí ọ̀rọ̀ yìí kí n kájí ẹ̀ náà rọ wọn kí ló ń ṣe kínní yìí ó ń ṣe wá dáadáa náà nínú àtàwọn àfáà sọ ká lè gbàgbọ́ yé mẹ́nu umul gùrọ̀bà ẹjẹ́ bá tọ́rọ àfáàwà al-Awza'i al-imam al-Awza'i rahimahullahu ta'ala al-imam al-Awza'i nígbà táwọn sálàyé àdífì àdífì bàdá al-islamu gọ̀ríbà ní àdífì táwọn sálàyé rẹ̀ pé fàtúbà lílù gùrọ̀bà imam al-Awza'i wọ́n sálàyé ń tiẹ̀ wípé ẹjẹ́ kí n sọ fún yín o ó inna àmà ìnáwùmá yẹ́b abul islam wàláàkìn yẹ́b abu alusunna hátà ma yẹ́b kọ̀ fìlìbálàdì mi um ìlà rọ́jòlù wáhì ìmọ̀mà ọ̀zá ní pé elu lọ isi ihe enye enye èèyàn o ó ní sẹ́ rí kèé ṣe pé ìsìláàmù ọ lọ òpá àná rí ìsìláàmù o ànábì yóò tó wá padà di ẹ̀sìn àjòjì náà ó ní kèrè ṣe pé ìsìláàmù ò ní sí mọ́ ìsìláàmù ọ wà tá yóò fi parẹ́ ìsìláàmù ò lè parẹ́ ṣùgbọ́n kí ni ó ṣẹlẹ̀ yẹ́fẹ́ abu halu sunna yẹ́fẹ́ abu yẹ́fẹ́ abu kò ní sáàlù sunna mẹ́ tọ́lá wọn alu sunna ló lè ṣàlàyé ẹ̀sìn wà lẹ́sẹ̀ ní táàfà sọ yìí inú mi dùn pọ̀ mo sì gbọ́ yé mọ́gbọ́n táàfà òsáyé sẹ́yìn gbogbo àwùjọ tá a bá ti wà láyé bá wà ìbá àjẹyọ kan àwùjọ yẹn ó yàtọ̀ torí àwọn àfa alùbìdí àwọn lè máa ké wọn à lè tó àwùjọ ṣe alùbìdí àwọn lè tó àwùjọ ṣe láyé wọn ni ṣe máa ṣe jálàbí o ni ṣe máa rí àwọn obìnrin tí máa bá fẹ́ àfà à ó yé mi gbogbo ẹnu sọ̀rọ̀ nínú yìí àwọn wọ́n ń bá àwọn ará ṣọ́ọ̀tì ń se ògùn awọ́rò confirmed àwọn àfà wọ́n ń ògùn awọ́rò fáwọn ará ta ni fún ta ni túmọ̀ rẹ̀ káwọn tí káwọn olórí bọ́ ọmọ ọkọ̀ sí tí ó tẹ̀sùn ṣe nìyẹn àwọn àfà ń ògùn awọ́rò fún àwọn tí ń hòtẹ́ẹ̀lì rẹ̀ káwọn tí ó lè táàfà àríkóbìnrin lọ́kọ́ báyìí sọ́kọ́ ìbá ti ẹ̀kú owó rẹ̀ àtọwọ́ ọkọ àáfà náà ya aṣògùn fẹ́ràn sí yọ ọkọ rẹ̀ náà lè lò sábà bí ọkọ lè kú ilé àmọ́ fàáfà lálà àáfà ni ọmọ ni ọmọ bá ṣe sì mọ́ sọ àáfà àti ọ̀dẹ̀ ń ṣe nìyẹn. àáfà àtọ̀jọ́ sí pé tí ó jẹ ní wá sọ́bà dépò kẹkọ̀ọ́ nílé sòdodo àáfà àtọ́jẹ ìmáàmù ilé olówó lásán tẹ́rù olówó ń bà tí ò lè sòdodo túrú ẹ̀ bá jẹ ìmáàmù gọ́ọ̀mù bọ́bá jẹ ìmọ̀ọ́mù local government tó ìṣògùn tí a máa nù ẹ̀jà sóòtọ́rọ̀ àáfàá súnà ni ó lè sòdodo ìmọ̀ọ́mù àwùjá yìí ní pẹ́ntẹ́ àrẹ̀bí kìí ṣe pé ìsìláàmù ọlọ ìsìláàmù ò ní lọ o àwọn alùsúnà ni ó ṣe kí ni o wọ́n mọ̀ kéré ó ní débi wípé àtàmà yẹ́bùkọ̀ filibalad kan ó lè jẹ́ alhamdulillah mo ṣe kútúbà jìnnà kan last week lórí ọ̀rọ̀ christmas part one part two rẹ̀ yọ ọmọ lọ ní jìnnà ilé jìnnà láì tààlà mo parí kútúbà jìnnà báyìí ṣe àwọn èèyàn da ìbéèrè bòmí ni mo lè mìíràn rẹ di gbogbo ẹ̀ láfarabalẹ̀ dáhùn kí ló fa àwọn èèyàn gbọ́ gbọ́rọ̀ báwọn àwọn èèyàn gbọ́ àwọn àfẹ́rẹ́ lọ pé ọdún tó bá dé láyé káṣe kí ni ó káṣá ti ṣe náà ni ní alùpùpù tàbí ọdún wọn náà a ṣe náà ni láàdí káwọn àbá náà gbọmọ lọ fada Christmas àwọn náà wáyé báńgà kálukú náà ra kíní pupapupa kálukú fi kíní gbin rẹ́ẹ̀dì àti green sí ọ́fíìsì rẹ̀ sí epo rẹ̀ àdánwò wa ń wọnú ẹ̀sìn ọwádìí káwọn àbá náà àwọn náà ṣe àwọn náà ṣe January one láwọn tí dàwó ẹran subhanallah níbo lè alùsùnà tó láwọn ni wọ́n sàlàyé ìsìláàmù òdodo láwọn alùsùnà bá ti á pọ̀ mẹ́yìn náà máa wò ìlú tá alùsùnà bá wà ń bẹ̀ wà lẹ́ẹ̀mọ̀ rí yàtọ̀ àdúgbò tá alùsùnà bá wà ẹ̀ rí yàtọ̀ mọ́sálásí tá alùsùnà bá wà ẹ̀ rí yàtọ̀ skul tá alùsùnà bá wà ẹ̀ rí yàtọ̀ department tá alùsùnà bá wà ẹ̀ rí yàtọ̀ faculty tá alùsùnà bá wà ẹ̀ rí yàtọ̀ college tá alùsùnà bá wà ẹ̀ rí yàtọ̀ ọ́fíìsì tààlù súnà báwà ẹ́ẹ̀fẹ́ kéne ẹ́ẹ̀rì yàtọ̀ gọ́ọ̀mẹ́ntì tààlù na báwà ẹ́ẹ̀fẹ́ kéne o kèé tààlù súnà kéèyàn dànù gbà sí ẹ̀fíkọ́ súnà àlù na tà ń o àwọn gùrọ̀báwù ni o kèé ṣe péyàn kẹ́ dànù gan sí fi wa àbísòkòtò rẹ̀ fún òkè ó fi ń tàn wá jẹ o irọ́ wà bá nínú àti lóde alhassanu albasiri ẹtúgbọ́n tóun náà sọ nípa ọ̀rọ̀ àwọn gùrọ̀báwù yìí sọ̀rọ̀ mi yé ní ìsìn wọ́n lọ́kọ́ albasiri máa ń sọ fún àwọn èèyàn rẹ̀ pé ya ala sunna ya ala sunna mo pè yín onísùnà yìí o tàrọ́fàkù rahimakumullah ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara yín o ọlọ́run ọkẹyìn o fa innakum min aqalli nas fa innakum min aqalli nas

àwa tá a kéré ìtọ́jẹ káráyè focus àwa focus lórí àwọn new generation àwa ń condemn ara wa lórí àwọn mọ̀sá ìlú láwọn tó ń pa alẹ́ túnra wa ṣe kódà tá a bá tó ra ṣe tẹ́nìkan tẹ̀ ń tó ń ṣe tí ọ̀bà tí ìgbà ń tẹ̀ ń sọ ẹ mọ̀ bá bẹ́lọ̀n àwọn ìbára wa bẹ́lọ̀n lónìí fọ́ọ̀tì ara wa là ń wá àwa la sì kéré jù alùsùnà ló kéré mélòó lọ́wọ́ ní uch yìí nínú àwọn lẹ́tọ́rà sì ní alùsùnà mélòó lọ́wọ́ à ń bẹ̀ yìí náà ẹ̀ mọ̀ wá ń sà ui ní ẹ mélòó lọ́wọ́ à ń bẹ̀ gọ́ọ̀mẹ̀ntì sẹkítẹ́rìàtì lọ́wọ́ àtúnṣe mélòó lọ́wọ́ à ń bẹ̀ ẹ wo gbogbo àwọn àyè kí alùsùnà mélòó lọ́wọ́ à ń bẹ̀ ìwọ̀nba wa tó wá ẹ̀sẹ̀ tó ń gbórí bọ̀ náà tó ẹ káwa náà tó mú táwọn ọmọ secondary school àtàwọn tí ń bọ̀ lẹ́yìn kálukú ọ̀rọ̀ ayé lòdì tó yùn wọ́n lónìí sínú kálukú kù á ọ̀fẹ́ lọ ka sí àyàn kí lọ́fẹ́ torí ẹ̀ka kó lè bá àwà ẹ̀rọ mẹ́ẹ̀ẹ́dógún fún kíni o àáfà kan tó ṣe lẹ́tọ̀n bíi kan kó lè bá àwà ẹ̀rọ twenty fẹ́ẹ́ nìkan tó ṣe kíni o ó di pé wọ́n káwọn ọmọ ńlẹ̀ kéwú pé ìṣùlùbù rẹ̀ kẹ̀sẹ̀ ìṣùlùbù alùsùn náà

ẹgbogbo àwọn arúgbó àwọn tí èbá ṣe súnà náà lúwa náà àwọn èèyàn nìkan ah, àwọn alùsù náà nù torí pé súnà àwọn èèyàn ti máa ti ń jẹ́ súnà súnà ò ní máa bóbin lọ àáfà àti bóbin lọ èmi fojú ara mi rí tá a lọ sìnàwó kan ní bcos nínú àwọn àáfà àlùbàdàn tí wọ́n máa ń pán lé ẹgẹ́ ó sì bá wọn obìnrin àfọlà àwọn ìyàwó wọn sì fara kàn àáfà ní kòtòkòtò fáfà súnà òun náà pẹ̀lú àáfà súnà ṣùgbọ́n náà àwọn àáfà àwọn àáfà àtàwọn ẹlẹ́pọ̀sà rẹ̀ ti tán máa ń gbé káàkiri nínú rọmọdọ́ọ̀nù àwọn ìyàwó yàwó ah, àwọn náà fẹ́ bá àfa àkẹ́mẹ́ kan aláàjì kẹ́mẹ́ kan ya kílò pẹ̀ wọ́n wá ń ya fọ́tò lọ wọ́n wá ń dìnà ara wọn wọ́n fọ́ kanra wọn ìyàwó yàwó alùsùn náà wọlé ẹ̀rí sọ̀rọ̀ ìyàwó yàwó lọ́wọ́ alùsùn náà gidi mọ̀ ń sọ fún alùsùn náà tó ti bọ́dù sírí alùsùn náà fẹ́ kọ́kẹ́ kamọ́fúláàjì wa o alùsùn náà dọ́ọ̀yì rọ̀ wà báyà sínú báwọn àfa ìṣẹ́ sàlàyé fún wa lẹ́ni tó jẹ́ pé òun gangan ó dúró déédéé ẹ̀ lédi kọ́mọ bá àwọn ìyàwó bọ́wọ́ òun kí ọmọ kíìsì ìyàwó ń yàwó òun kí ọmọ sọ́fúnlọ̀ ìyàwó ń yàwó káàkiri yóò dúró lórí òdodo ni ó ní tó lè jẹ́ kéèyàn wà ní àwọn àjòjì láyé òun ní kéèyàn máa ṣe súnà ó lè jẹ́ tó wá rẹ̀ sí náà tó tó wá ṣe súnà àwa náà tó wá ṣe súnà jura wa lọ ó súnà twenty percent wa oní thirty oní fifty sixty eighty ninety àfa ubaid yìí yunus fún ubaid ó ní sẹ wá rí wàá dúró mi ní a ń yà àrífò wa ẹni tó bá tó wá mọ súnà dáadáa tó sì ń ṣe òun ni ó tó wá dájọ́ jìjì àtibọ́ ọba ṣe ń ṣe súnà sí lọ́mọ ṣe kí ni o lọ́mọ wà ní àwọn gbòròbá wù sí i ọlọ́run jí rọrùn fún wa àáfàá wa Sufyan àsáórí àwọn ní wípé ẹ̀yin tá a jẹ́ alùsúnà ó ní pé ìtọ́sùn ní alùsúnà fa iná wúmú gùrọ̀bà àáfàá Sufyan àsáórí ó ní sẹ́ rí àwọn tó jẹ́ alùsúnà à ń sọ àsọ́ọ́lẹ̀ dáadáa o fún ẹ̀yin tá a jẹ́ alùsúnà o tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ẹ sàsọ́ọ́lẹ̀ dáadáa fáwọn tó jẹ́ alùsúnà tó ráwọn ní gùrọ̀bà àwọn náà làwọn tí a sọ pé túbá oríire ìdùnnú èrè jẹ ayọ̀ kọ́mọ jẹ́ tiwọn ta ló sọ̀rọ̀ jẹ́mọ̀ ìmáàmù Sufyan Asauri ọlọ́njá jẹ́ ọ̀kan nínú àwọn gùrọ̀báwù yìí ní ìparí torí àsìkò tó ti lọ ó kù àwọn kankan tó yẹ kí n sáré sọ ṣùgbọ́n mo rò pásìkò ó lè mọ̀fẹ́ gbà mí láti sọ ẹ jẹ́ kí n ráǹdẹ̀ ọ̀f pẹ̀lú tí mo fẹ́ sọ yìí ṣé ẹrẹ́ tí yóò bá wá jẹ́ gùrọ̀bá àáfàá wa mú àwọn ọ̀rọ̀ kan wá àwọn ọ̀rọ̀ yẹn dẹ̀ lágbára púpọ̀ jù ọ̀rọ̀ alfudailu ibn iyad àáfàá ńlá ní jẹ́bẹ̀ àwọn tó bá máa ń ka ti ibn ara àwọn àáfàá ńlá tí mọ̀mọ́ náwó máa ń kóòtù ni àáfàá yẹn ní kéèyàn tó lè jẹ́ ara àwọn àjòjì sẹ́ǹpá ló kọ kánú ọkọ̀ mẹ́fà ní ẹ̀yìn bẹ̀rẹ̀ sí ó ní kó tó lè jẹ́ àwọn mi ìmáàmù Al-Fudail ẹgbọ́n tó sọ gangan ó ní sẹ́ aráwọn tí ó máa jẹ́ ẹni ọlọ́run tòótọ́ yìí òun náà ní kíni o mọ̀nà àrọ̀fà máa yẹ́dúkúlù bá tùrù min halal ó ń tàn wọ́n ma kíni wọnú ọkàn rẹ̀ nínú àlàlì ṣé oúnjẹ tó ń jẹ sálàlì ni àbáràmù kò ní jẹ oúnjẹ àràmù oúnjẹ kíni ọmọ jẹ halal wàzálìkàlẹ̀ anna akla halal min aadọ́mi kìsọ́ọ̀lì sunna ìmáàmù Al-Fudail ó nítorí kéèyàn máa jẹ nǹkan àláàlì nínú nǹkan ńlá láyé tọ́jẹ́ ìwà súnà ni alẹ́tì kánà àléyà nàbí sallallahu alaihi wasallam wà káàbù radiyallahu anhu orí ẹ̀ làwọn nàbí wà àtàwọn sàádé jọmọ́ sẹ́gun tí màmú sọ yìí dáadáa àti súnà kọjá irùngbọ̀n ṣòkòtò nìkan ara ti súnà kọ́ọ́nú owó tó rí your means of livelihood your source of income ọ gbọ́dọ̀ jẹ́ ọ̀nà àlàlì mọ́tò rí pé kó o lè lówó lọ ọba àwọn èèyàn ogbowó o rò pé owó lọ́gbà yẹn torí ọmọ ọmọ físíìsì fọ ọmọ kan wà rìsọ́ọ̀tì ẹ̀ ti pé ó kú kí ni o nìkan wọ́n fọ́ọ̀mù jíìsì méjì ìwọ ọlọ́mọ bá ṣe rẹ̀ sí tẹ́gẹ́tì ní ìsìn lórí fífíìsì nìkan láwọn fún oníkẹ́ ní o fifty thousand naira fifty thousand yẹn owó jáàmù náà lọ́gbà owó jáàmù náà ni torí pé nǹkan ọ̀fẹ́ tìbọn náà kàn rẹ yẹn haramu ni àfa ìjọba wọn pé àṣẹ ara tí ó kéèyàn jẹ́ gùrọ̀bà àmọ́ nǹkan tá a máa ṣe kí ni o tá a máa tìbọ inú ọkàn wa àfa ní kéèsì lẹ́yìn òníkan o gbogbo àwọn àwà dáadáa gbogbo àwọn ìwà dáadáa ẹ bá fẹ́ jẹ́ àlùbùrọ̀bá àáfàá ọmọ ìwà dáadáa bákan náà tó wá mú àwọn nǹkan méjì wá ẹ jẹ́ ká nǹkan méjì dáadáa ẹ bá fẹ́ jẹ́ àlùbùrọ̀bá tó fẹ́ jẹ́ kanú àwọn àjòjì àṣùbọ̀há ti rújú máa gbé jù lẹ̀ àwọn tó bá àwọn nǹkan àdùn àlùbùrọ̀bá àmọ́ ń jìnà sí i kì í ṣe pé nǹkan àǹsọ̀ ni pé ká má jẹun àbí ká má mu mi àbí ká má mu tíì àbí ká má mu fídíò mi ká má mu nǹkan àǹsọ̀ kan yẹn tí ẹ rí ṣàwáàtì nínú ṣàwáàtì òun ni máa jẹ́ kéèyàn ó ṣe sùn ṣàwáàtì yóò tìyàn débi ọtí ṣàwáàtì yóò sì débi kọ́mọ wòwòkúwò ṣàwáàtì yóò mọ wo blue film ṣàwáàtì pornographic site gbogbo àwọn nǹkan adùn ogú tí ó máa jẹ́ kásẹ̀ lọ́n ẹ ń bá fẹ́ jẹ́ gùrọ̀bà yóò ṣe ni yóò jìnà sí ṣe é wá rẹ̀ tí ó jẹ́ gùrọ̀bà ara tí ó fi jẹ náà ni musọ́ àbátòlà àfíà àárín àwọn ẹni eré ní ọmọ wa o ò lè jẹ́ gùrọ̀bà nínú hósẹ́ẹ̀lì tó ń gbé àwọn ọmọ tí wọ́n bẹ̀ boyfriend wa ìwọ jókòó mẹ́rin lẹ́ ń gbé àwọn mẹ́ta yòókù lójú rẹ báyìí làwọn ọkọ̀ wọn mọ̀ fọ́ra wọn ń gbáyà wọ́n mọ̀ tọwọ́ bọ̀ wọ́n lójú ara wọ́n mọ̀ fẹnu kíìsì ẹnu wọn bó ṣe wà láì bó ṣe kọ́ jẹ́ ara tẹ náà wà ní máa múùfù ọwọ́ lọ jẹ́ ni ọlọ́run máa tán rẹ̀ jẹ mọ́ lọ wó fẹ́ lìbò mi wọ́n bá yá àtọ̀nù rẹ̀ jẹ́ ibi tó bá ti rò bá ń ṣe ara wọn tí wọn náà ti wọ́n báyìí wà lẹ́ ọ̀kẹ́rì pé tó ọba sùn wọn náà iye ìjọ lọ ó ti pé gẹ́fẹ̀ ẹ̀dín mẹ́ẹ̀ẹ́dógún ó ti ń parọ́ fún ọrùn bá àgbò ṣe ń wò ní ìsìn àkúrẹ́ ni mo wà ìbàdàn ló sí wa ìka tó pè àríwájú Port Harcourt mo ti ń sọ̀rọ̀ irọ́ sì ìbàdàn lọ́wọ́ o lójú eh, láàrin ìṣẹ́jú náà ló ti parọ́ mẹ́ẹ̀ẹ́dógún àwọn obìnrin sì ń parọ́ fún tó o bá ti wà láàrin àwọn ẹni ibú o lè jẹ́ gbùrọ̀ bá ọmọ wà láàrin àwọn ta ni o àárín àwọn ẹni eré níparí ẹni tí ó wà jẹ́ gbùrọ̀ bá yọ ọmọ jùrọ̀ mọ́ ní tó bá ti rí inú Kùránì àti súnà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní gẹ́gẹ́ bí àwọn sàbí ànábì ṣe gbọ́ yé tí wọ́n ṣàlàyé pẹ̀lú eléyìí èèyàn jẹ́ kan náà àwọn tí yóò sọ̀rọ̀ láyé àti ní ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lẹ́ ọlọ́run jáwà náà àwọn àjòjì kó jẹ́ ká jẹ́ kan náà àwọn tí yóò rí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ ìgbéǹde alkiyama subhanaka wa atubu wa barakatuh وعليكم السلام ورحمة